Pinja. bọ́nẹ̀tì àbí àmì ẹ̀mí oní bọ́nẹ̀tì sọnù. ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán afàìmùkọ ó gbé sọnù ìdílé ń jù láàárọ̀ yìí. yeah ẹ káàsán ẹ káàsán ẹ kú déédéé it's gonna be a quick one because mo ti ṣe ní the other page mi but mi ò fẹ́ kẹ́nìtìn tó kó wà kẹ́nìtìn connect mọ́ uh, what happened? mi ò fẹ́ kẹ́nìtìn connect mọ́ um, kínní yìí so nitori ẹ̀ gan ni mo ṣe fẹ́ fẹ́ ṣe ní orí bíi mo sọ̀rọ̀ láàárọ̀ yìí mo sọ̀rọ̀ lórí um, mo sọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá tó mú okó àti òbò ọlọ́pàá tó mú okó tó mú ẹni tó dóko àtẹni tó dóbò mo sọ̀rọ̀ lórí ẹ̀ ní àárọ̀ yìí mo sọ lórí the other page mi mo tún wá fẹ́ tún sọ níbí báyìí mo dẹ̀ sọ pé kẹ́ ẹ ṣọ́ra yín ẹ fi mí lọ́rùn sílẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ níyé má máa push mi mi ò ń ṣe kristẹni mi ò ń ṣe mùsùlùmí ṣùgbọ́n mo believe nínú ọlọ́run ẹ̀rù ọlọ́run dẹ̀ bà mí ẹ̀rù ọlọ́run gbé inú mi kò wá mí pé tí aláwo bá ń ṣe nǹkan tó bá invite mi mi ò ní lọ kò mí pé tí mùsùlùmí bá ń ṣe nǹkan tó bá invite mi mi ò ní lọ kò mí pé tí kristẹni bá ń ṣe nǹkan mi ò ní lọ bóyá látara irú àwọn ìwà báyìí ni mo ti ẹ̀rí gan tí mo ní jẹ́ kí n jókòó kí n fèsì ọlọ́run mi fúnra mi kí n ṣòwò mi kí n mọ nǹkan tí mo jẹ mo lọ sí ilé èsì kan níbi tí mo ti lọ mo rí àwọn kan a particular lady ṣe ló ń jẹ gum mo dẹ̀ rí àwọn àwọn nǹkan kan àwọn ìwà kan tí kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ èmi àti yín mọ̀ wípé bá a bá lọ sí a bá wà níwájú ọ̀gá wa wọn ò bí pọ̀nrín wa re ká lo fóònù àdèmọ̀pátá máníjà ayé tó lè pààyàn tí ò lè jíyàn nìyẹn o máníjà tó lè pa ara tí ò lè pa ẹ̀mí nìyẹn tá bá wà níwájú máníjà ayé àbí tá bá wà ní iṣẹ́ ayé ní iṣẹ́ tí ò lè gba ẹ̀mí wa a lè chew gum ọmọ àti rí nínú policy nínú standard ibi iṣẹ́ tó ń lọ pé you are not o lè chew gum tá a bá wà níbi iṣẹ́ ayé a lè especially ibi iṣẹ́ tó bá ní uniform wọ́n máa ní nǹkan tó ń pè ní uniform policy o ò dẹ̀ lè o bá wà lẹ́nu iṣẹ́ o ti mọ̀ pé uniform ló máa wọ̀ o ò lè wọ aṣọ tó against kínní tó bá dẹ̀ wà nínú uniform yẹn ó ní àwọn ìwà kan tó lè wù ìgbà tí mò ń fly tó bá wà nínú uniform complete uniform o ò lè wọ low heels wọ́n fún wa ní bàtà high heel eh, kan àti low heel kan low heel yẹn tó bá ti tilẹ̀kùn aircraft báyìí wàá change from high heel to low heel the moment kan tó ṣílẹ̀kùn o láti bọ́ low heel yẹn kó wọ high heel standard ni o ò gbúdọ̀ má ṣe irú irun tí mo gbé sórí yìí wọn ò bí mi dá wọn ò bí crew kan re níbi iṣẹ́ mi kó ṣe dreadlocks it's not allowed mi ò ní gbé sórí so standard yẹn torí pé iṣẹ́ ò fẹ́ bọ́ lọ́wọ́ mi mi ì gbúdọ̀ máa adhere to the standard tó mì pé ọba ayé tí ò yẹ ká bẹ̀rù a wọn torí nǹkan tá a máa jẹ a kó bọ́ lára ẹ̀ ni pé o ò ní lo fóònù mo níbi iṣẹ́ tẹ́kùn wọn bí mi dá kí n lo fóònù o ò lè chew gum is against the principle the policy of the company of any company nínú chọ́ọ̀chì yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ chew gum mo dẹ̀ máa ń sọ fún yín pàápàá ẹ̀yin aláṣọ àdúrà ẹ̀yin onísùtánà ẹ̀yin aláṣọ funfun tó bá jẹ́ two hours Ah, kì í wọ aṣọ funfun lọ sí patí ẹ̀ ní wọ́ lọ síbi iṣẹ́ chọ́ọ̀chì lẹ́ ń wọ́ lọ tó bá jẹ́ two hours lẹ́ fẹ́ fi wọ aṣọ yẹn nínú church ẹ jẹ́ kí ìwà yín kó dìpìtì aṣọ tẹ́ ẹ wọ̀ sọ́rùn ẹ ti ẹ fi two hours ṣe dáadáa ẹ fi ẹ fi two hours yẹn kẹ́ fi ní ìbẹ̀rù ọlọ́run níwájú pẹ̀lú aṣọ tẹ́ ẹ wọ̀ irọ́ ni eyi ò ní ṣe yẹn yínká tó ń gbé okó fóbò lẹ máa máa lé káàkiri yín mo sọ fún yín ẹ̀yin ni àkóbá chọ́ọ̀chì tẹ́ ń lọ ẹ̀yin ni àkóbá church tẹ́ ń lọ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin gangan ni àkóbá olùṣọ́ ẹ̀yin ni àkóbá pásítọ̀ ẹ̀yin ni àkóbá wòlíì ẹ̀yin gangan ni ẹ jẹ́ ara yín gbà ẹ máa ní kò ságbára nínú church àdúrà ò gbà nínú church ibẹ̀ ilẹ̀ mímọ́ ni ibi tó bá ti sọ pé wọ́n forí ọlọ́run pè ilẹ̀ mímọ́ ni kò yẹ kádùúrà má gbà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gangan lolùdènà ara yín nítorí wípé àwọn ìwà tí ò yẹ kẹ́ ẹ wù òun lẹ̀ ń wò ni ò jẹ́ kádùúrà yín gbà thank you ọmọ t gold you were on that, on that show that I did and you are here again God bless you ẹ̀yin lẹ̀ jẹ́ kí àdúrà yín kádùúrà ara yín kó gbà ẹ̀yin gangan lolùdènà ara yín ọ̀pọ̀lọpọ̀ yín gbà tí mo sọ fólùṣọyẹ ó ní obìnrin yẹn dẹ̀ ń wojú olúwa obìnrin tó ń chew gum ẹni tó ń chew gum tí ò ní bẹ̀rù ọlọ́run bí màlẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín á máa gbàdúrà àsìkò tí màlẹ́kà bá gbé oore ayọ̀ yín wá bá yín ẹ̀ ń tẹ fóònù lọ́wọ́ wọn á gbóore ayọ̀ padà àsìkò tó yẹ kẹ́ ẹ tẹ́wọ́ gba ìdùnnú yín wọ́n máa bá ìwà ẹ̀ṣẹ̀ àbí ìwà ìgbín lọ́wọ́ yín wọ́n á gbé padà wọ́n á gbé ọmọ wá bá yín gbà tẹ́ ẹ̀ ń wojú olúwa ẹ̀ ń tẹ fóònù lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ síwájú gbọmọ wọ́n á gbé ọmọ wá síwájú yín nígbà tẹ́ ń tẹ́ ń tẹ́ ń wá ojú olúwa wọ́n á mú ojú rere wá bá yín ẹ̀ ń ṣèké lọ́wọ́ ẹ̀tọ́ ń wà nínú yín ẹ̀ rí gbà àsìkò tó yẹ ìgbà tó yẹ pé ẹ rí ọlọ́run fín bọ́n bá gbọ́mọ síwájú yín tí màlẹ́kà bá gbé orí ayọ̀ yín wáṣẹ lẹ́ ń jẹ gọ́ọ̀mù lọ́wọ́ wọn ó máa dá orí ayọ̀ yẹn padà ni tí màlẹ́kà bá gbé ọrọ̀ ayọ̀ yín wá wọ́n bá yín nínú indecent dressing ẹ jẹ́ kí n sọ fún yín àwọn mùsùlùmí ẹ rí pé tó bá ń kírun wọ́n máa cover gbogbo orí wọn máa cover gbogbo ọrùn wọn ni wọn ò ní ṣírun dẹ̀ torí ìgbàgbọ́ wọn ni wípé màlíkà ò kí ń like láti rí irun obìnrin àsìkò tó yẹ kẹ ẹ tẹ́wọ́ gbàrí ayọ̀ yín èké lẹ máa máa ṣe ẹ máa chew gum ẹ máa ṣe snapchat nínú chọ́ọ̀chì ẹ máa lọ fóònù bọ́ bá ń wàásùn ẹlòmíì ò lọ gbọ́ wàásùn ijó ló lọ jó táìmù wàásùn yẹn ni free time ẹ̀ ó máa bọ́ síta lọ tẹ fóònù ni ìmí àti ẹ̀ lọ mu ọtí nínú aṣọ àdúrà àwa wí tán ẹ wá sọ wípé kò ságbára nínú chọ́ọ̀chì ńgbà bẹ́ẹ̀ bá wà nínú chọ́ọ̀chì ọdún méjì àdúrà yín ò gbà agbára wà nínú chọ́ọ̀chì ẹ̀yin gangan lálákòóbá chọ́ọ̀chì ẹ̀yin lálákòóràn ẹ̀yin lálákòóbá olùṣọ́ ẹ̀yin lálákòóbá olùṣọ́ ẹ rí i pé àwọn tó jẹ̀jẹ̀ join church àdúrà wọn máa ń tètè gbà nítorí pé téèyàn bá tíṣòro bá tì wọ́n wọnú church ìṣòro yẹn náà máa gbájúmọ́ àdúrà ìṣòro yẹn náà máa máa gbà ìranù tẹ́yìn onílé tẹ wà nínú chọ́ọ̀chì jọ tẹ ti ń ṣe wọn ò ní bá yín ṣe torí ìṣòro ló bá wọn wọnú chọ́ọ̀chì ìṣòro yẹn náà máa lọ gbájúmọ́ náà máa máa gbàdúrà ọlọ́run á tètè gbàdúrà wọn ẹ rí i pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ join chọ́ọ̀chì láàrin oṣù kan wọn á bẹ̀rẹ̀ sí ni máa gbégbá ọpẹ́ ẹ̀yin tẹ́ wà nínú chọ́ọ̀chì ẹ máa bèrè ọdún méjì ọlọ́run ò gbàdúrà yín nítorí pé nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ ẹ gbájúmọ́ ẹ ti rí ọlọ́run fíjù ẹ ṣàmẹ̀bọ ẹ̀yin lè máa rojọ́ olùṣọ́ olùṣọ́ tẹ́ ẹ̀ mọ ẹ mọ̀ pé lòun ṣojú ṣáájú ọba oníṣáájú ni ó ṣojú ṣáájú ó ní mo fẹ́ ẹnìkan ju ẹnìkan lọ èèyàn á ní owó ọlọ́run á dẹ̀ tún sì máa fún lówó sí èèyàn á tòṣì á dẹ̀ sì máa tòṣì sí because ẹ mọ ẹni tó lówó yẹn ẹmọ rìn tó ń rìn déédéé níwájú ọlọ́run ẹ̀yin kàn ń jọ́ọ̀jì ẹ̀ ni olùṣọ́ tẹ̀ ń jọ́ọ̀jì tí ayé ẹ fi bàjẹ́ tó jẹ́ pọ̀rọ̀ olùṣọ́ lòun sọ ọ̀rọ̀ ìyàwó pásítọ̀ ló ń sọ táyé ẹ̀ fi bàjẹ́ orí ẹlòmíì ó ti ń kọ̀kùn wọ́n gbé wọ́n gbé orí ayé ẹ̀ dé báyìí ó wà pẹ̀lú ẹlòmíì ọmọ ọjọ́ mi lẹ́nu ọ̀nà tó dẹ̀ ṣe ó dẹ̀ ṣe àmẹ̀bọ olùṣọ́ lọ́wọ́ màlẹ́kà dẹ̀ gbé orí ẹ̀ padà màlẹ́kà gbé orí ẹ̀ padà nígbà tó ti bá lórí wípé wọ́n ní a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí i wọ́n á bá ẹ e níbi tó ti ń ṣèké olùṣọ́ níbi tó ti ń ṣèké ìyakunlé wọ́n gbé oore wá wọ́n bẹ́ ẹ lórí èké wọ́n á dá oore yẹn padà tó bá wá yá ẹ wá sọ pé àdúrà ò gbà nínú chọ́ọ̀chì yẹn ẹ̀yin gangan lálákòóbá ẹni tó ṣe join chọ́ọ̀chì tádùúrà ẹ̀ ń gbà ńgbà tẹ́ ẹ bá ti tẹ́ bá ti fi tẹ́ ti kó wà tẹ́ ti fi rábaraba tẹ́ ti fi rá lára tádùúrà ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní wọ́ bí ìgbín tí ò gbà mọ́ wọ́n ní àdúrà ọlọ́run ò sí nínú chọ́ọ̀chì yẹn mọ́ ẹ̀yin lálákòóbá tẹ́lẹ́ṣẹ̀ bá dẹ̀ ń jìyà olódodo a máa gbínú ẹ mọ́fì mi mọ́ tó ń yí mú o mo máa block ẹ tí n bá ti ṣe tán tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín nínú ẹ̀ nígbà tẹ́yin bá ti fi ìwà èérí yín tẹ́ ti fi rá àwọn tí e tiẹ̀ níwà òdodo lára àdúrà gbogbo o ò bá nígbà mọ́ nínú chọ́ọ̀chì ẹ wá ní chọ́ọ̀chì ò dáa ẹ̀yin lẹ máa dájọ́ olùṣọ́ ẹ má gbàgbé dáfídì ṣàgbèrè nígbà tọ́lọ́ ń dákó fún tọ́ ó tún fà á mọ́ra tó bá jẹ́ yín ni ẹ dá Solomoni gan ẹ ní kò yẹ kọ́lọ́run ṣàánú fún mọ́ pẹ̀lú bó ṣe kóbìnrin jọ tó Ọlọ́run sì ṣàánú fún nítorí ẹ̀ lẹ́ẹ̀ ṣe lè dájọ́ olùṣọ́ kankan ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin gangan ni àkóbá inú chọ́ọ̀chì tẹ́ ń ṣe tẹ́ ń lọ torí ìwà ẹ̀tọ́ tẹ́ ń wù kò jẹ́ kí oore ọ̀fẹ́ kó gbilẹ̀ nínú chọ́ọ̀chì tẹ́ ń lọ ìwà ìwà tá a wá nínú Ọlọ́run tí a kò rí tẹ́ ń wù kò jẹ́ kí oore ọ̀fẹ́ grow nínú chọ́ọ̀chì ẹ ti fi ìwà ìwà àbàwọ́n yín ìwà bàwọn yín ẹ ti fi rá chọ́ọ̀chì lára ẹ wá ní chọ́ọ̀chì ò lágbára yín gángan lẹ́lẹ́mìí òkùnkùn ojú ẹ̀mí yín ti fọ́ ojú inú yín ti fọ́ ẹ mọ̀gbà tí màlẹ́kà sọ̀kalẹ̀ láàrin ìjọ ẹ mọ̀gbà tó yẹ kẹ́ ẹ pa lọ́lọ́ ẹ mọ̀gbà tó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹ mọ̀gbà tó yẹ kẹ́ ẹ rẹ́rìn-ín ẹ mọ̀gbà tó yẹ kẹ́ má rẹ́rìn-ín gbogbo ìgbà tẹ́ bá ti wà nínú chọ́ọ̀chì báyìí àwọn ọ̀wà tẹ́ lè wù níwájú máníjà yín òun lẹ máa lọ ń wù nínú chọ́ọ̀chì àwọn nǹkan tẹ́ ẹ̀ lè ṣe níwájú máníjà eléyìí ó ń chew gum ló lanu ẹ̀ ló ń jẹjọ́ wọ́n dẹ̀ ń ṣọpẹ́ lọ́wọ́ ló ń yan ló ń jẹnu wọ́n dẹ̀ ń ṣọpẹ́ lọ́wọ́ irú yẹn ló á lóun wojú olúwa níbo ló ti fẹ́ rí gbà níbo ló ti fẹ́ rí ọlọ́run tó respect ọlọ́run tó pọ́nlé ọlọ́run tó pọ́ tó bẹ̀rù máníjà jù lọ. ọlọ́run tó bẹ̀rù máníjà ibi tó bá fọ́ ọlọ́run ẹ̀ sí ló máa bá ẹ̀yin lẹ máa wá sọ pé ẹ̀ mú ọlọ́pàá okó àti òbò lọ́dọ̀ tèmi èmi tó jẹ́ pé inú ilé mi ni máa wà mi ń ro tèèyàn láì da kò sí wàhálà nínú mi tí n bá ti ń bá ọlọ́run sọ̀rọ̀ báyìí bíi bọ́ǹbù ni kíákíá ni ìwọ tó lóun bẹ̀bẹ̀ nǹkan lọ́wọ́ ọlọ́run tó dẹ̀ jẹ́ wípé tó bá kúrò nínú kó tó kúrò nínú ilé gan wọ́n ti fún èpè náà fi sìn ẹ́ lọ church bíbélì ṣàsọ wípé pa ọkàn rẹ mọ́ nígbà tí wọ́n bá ń lọ sí inú ilé olúwa láti ilé náà ti ní kó pa ọkàn ẹ mọ́ o sùn tí ọkọ mọ́jú o nítorí pé ó jẹ́ àárọ̀ Sunday okó ọkọ lè mọ́jú ẹkùn ń ro ó ní o ò lè do torí pé Sunday school teacher ní ẹ̀ ò lọ ṣe Sunday school o ti léètì o fọkànlẹ̀ o fi ọkàn o fi ọkọ lẹ̀ nínú ìrora kò dẹ̀ sí ọkùnrin tí okó ẹ bá le tó òfun lóbòdó tó máa súre fún ẹ látọkùn èpè ló máa gbé ẹṣẹ́ bíbélì dẹ̀ nípa ọkàn ẹ mọ́ nígbà tí wọ́n bá ń lọ sínú ilé olúwa ọkàn ẹ ò tí nípamọ́ àti lẹ́nà ti fi èpè ránṣẹ́ sí ẹ àwọn tẹ́jọ́ máa ṣe ìsìn gan wọn á bẹ́ẹ̀ pín nínú èpè yẹn. ọkùnrin tó fi sílẹ̀ nínú ìrora tí ẹ ń ro tí o ẹ lé bíi ti gi tó ní pẹ́pẹ́sẹ́kọ̀ ìwọ Sunday school teacher àárọ̀ ọjọ́ Sunday ni o ò lè dóko o fẹ́ rántí ọjọ́ fi mi láti yà sí mímọ́ ẹ ma máa kóòtì nǹkan tí ọlọ́run ò mìíní ẹ máa kóòtì ẹ̀ nínú báíbù ó wá fi ọkùnrin yẹn sílẹ̀ ó lọ sí church o kó ro títí títí títí títí kò ríbi fi sí ó lọ ṣe sópì nínú tọ́ílẹ̀tì ó máa ṣépè fún ẹ èpè tó o gbé lọ church yẹn gbogbo àwọn tẹ́ ẹ jọ wà ń bẹ̀ lẹ́jọ́ máa pín nínú èpè yẹn. ṣerú ọkùnrin yẹn ọkùnrin tó fi sílẹ̀ fọ èyí ẹ̀ tó òdo ẹ wá ní mo wá wá sọ́dọ̀ mi mo wá fún lóbò ẹ wá lẹ fẹ́ lọ fẹjọ́ mi sùn olódùmarè ẹ̀yin lọ́lọ́pàá ọlọ́pàá mokomobo àbí obìnrin tó abandon tó ń gbin lẹ́gbẹ̀ẹ́ kílẹ̀ tó mọ tó ní kí ló fẹ́ tó lóun fóko tó ní olùṣọ́ ni mí o pásọ̀ ni mí à ń hàn gbúdọ̀ gbọ́ tó ẹ dẹ̀ mọ̀ pé ìwẹ̀ ìyàsí mímọ́ wà tẹ́ ẹ mọ̀ pé jánábà wà ẹni àwọn ọ̀gbùdọ̀ gbọ́ o lóbìnrin tó láṣẹ lórí lóbìnrin tó sanwó orí ẹ̀ lóbìnrin tó fẹ́ níṣu lọ́kà sílé. Si wà á ní irọ́ ògbó òlèdo torí pé òun lọ ṣèsìn wà láìṣe orí ijọ́ yẹn gẹ́gẹ́ bí olùṣọ́ má wulẹ̀ mú máìkì dání torí ọ̀rọ̀ tó o bá sọ yẹn kò dé àdúrà tó ń gbà yẹn ò lọ́bì kankan àdúrà ò ran anything àdúrà tó gbà níjọ́ yẹn tó o fi obìnrin sílẹ̀ tó o do nílé ìdílé mọ̀ pé ojójútọ̀ àdúrà ò dé anywhere èpè yẹn tó bá ṣọ́ra èpè tí ìyàwó ẹ finú gbé ẹṣẹ́ àsolùṣọ́ gbogbo àwọn aráàjọ ẹ ló máa bẹ ẹ pín nínú èpè yẹn. gbogbo àwọn aráàjọ tẹjọ ṣèsìn lẹjọ máa pín nínú èpè yẹn. ẹ̀yin yẹn lẹ máa wá máa mú ọlọ́pàá mọ́kóló ẹ wá máa mú èmi lọ́lọ́pàá mọ́ ẹ fẹ́ máa mú ẹni tó ń dó ẹni tí wọ́n mọ̀ mú kó dóra wọn àbí jẹ́ kí wá sọ fún ẹ tí ọkọ ẹ bá wá bá mi tó òdó nílé tí n bá ti gba orúkọ ọkọ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ìyàwó ẹ àmì lọ́wọ́ ẹ orúkọ ìwọ ìyàwó lọ́wọ́ ọkọ tó mo dẹ̀ establish lóòótọ́ pé o fi òbò jẹ́ níyà ṣé orí òbò mi ti bá gbé fún ọkọ ẹ màá tún fi ẹjọ́ ẹ̀sùn ọlọ́run lórí ẹ̀ pé arábìnrin yóò ṣojúṣe ọlọ́run o ní mo ṣe gbé òbò fún ọkọ ẹ bá mi ṣèdájọ́ fún ìyàwó ẹ ìwọ ló máa ṣèdájọ́ fún ẹ má rò bóyá ẹ̀ṣẹ̀ kankan wà lórí mi ẹ má tanra yín ẹ lọ gbájúmọ́ ọ̀rọ̀ chọọchì tẹ́ ẹ ń lọ ẹ̀yin tẹ́ ẹ ń wọṣọ àdúrà tí ìwà yín ní táìmù tẹ́ bá wọṣọ àdúrà yẹn ìwà yín ló burú jù ẹ jẹ gọọmù ẹ ṣe snapchat ẹ lọ ẹ gbọ́ fóònù ẹ níbẹ̀rù Ọlọ́run bó ṣe wù ó kéré mọ́ ẹ̀yin lalákòóbá inú inú chọọchì ẹ wá sọ pàdúrà ò gbà nu chọọchì ẹ̀yin gan lolùdènà ara yín ẹ̀yin lẹ jẹ́ kádùrà ara yín ó gbà ẹ̀yin lẹ ń kóbá olùṣọ́ tẹ fífi pé bóyá kò sáṣẹ lẹ́nu olùṣọ́ àìmọye olùṣọ́ míì tí ọmọ ọjọ́ ẹ ti béèrè béèrè béèrè béèrè tí ò rí gbà tá ti tún fúnra rẹ̀ àwọn olùṣọ́ mi á fi ara ẹ̀ sínú àwẹ̀ nítorí ọmọ ọjọ́ pé ọlọ́run kí ló dé kí ló dé tí àdúrà àwọn ọmọ yìí ò tàdúrà obìnrin yìí ò ṣe gbà á máa gbàwẹ̀ lórí a particular ọmọ ọjọ́ ọmọ ọjọ́ tó ń gbàwẹ̀ lórí kí ni ìrìndé díẹ̀ níwájú ọlọ́run abẹ́rò pé ọlọ́run gọ̀ ni ẹ rò pé bojú sá ẹ rò pé ọlọ́run ọlọ́run máa ń tàn ẹ bẹ́ ṣe ń tanra yín ẹ rò pé ọlọ́run tan ọlọ́run tanra ẹ ni olùṣá máa gbàdúrà òní pa ọlọ́run ọlọ́run ò rorò bẹ́ẹ̀ yẹn àfẹni tí ó bá rí wípé n tí mo fẹ́ fún ẹ yìí ó lè pa ẹ lára torí kò ṣe gbogbo nǹkan téèyàn fẹ́ ló lérè kò dẹ́ ṣe gbogbo nǹkan tó lérè ló ń gbéyàn rò pọ̀ ìwọ míì wàá máa wòra ẹ pé o ò ní lọ́wọ́ ọlọ́run ò dẹ̀ bless ẹ ó dẹ̀ tún bless ẹni tó ní tó ní because ọlọ́run gan lè ti rí pé àìnílọ́wọ́ ẹ o wicked wàá sọ̀rọ̀ ọlọ́rọ̀ wàá rojọ́ ọlẹ́jọ́ wàá rojọ́ olùṣọ́ wàá rojọ́ alágbájá wàá envy e, e, e, àkekèé àti ejò ìkàmùdù ló ń gbé nínú ẹ tóun bá kúkú ṣàánú ẹ o rówó tó lè fi ba tèèyàn jẹ́ ló ṣe ń rò ó ṣùgbọ́n tóun bá ṣàánú ẹ tọ́wọ́ ẹ tẹnu o lè fi owó yẹn ba tèèyàn jẹ́ àwa fi ẹ́ dẹ̀ kò ní ṣàánú ẹ á jẹ́ kó máa jìṣẹ́ jìyà. á jẹ́ kó máa jìṣẹ́ jìyà pa ẹsẹ̀ rẹ mọ́ para rẹ mọ́ nígbà tí wọ́n bá ń lọ sílé olúwa láti inú ilé ló ti bẹ̀rẹ̀ ìwọ ìwọ ìwọ obìnrin tó o fi ọkọ sílẹ̀ nínú ìrora tí ẹ̀pọ̀n ẹ̀pọ̀n ń ro okó ń ro òdo ìdílé pé o jẹ́ Sunday school teacher èpè ló gbé lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ ọjọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ́jọ́ ṣèṣì lẹ́jọ́ máa pín bẹ́ẹ̀ gbogbo yín lẹ́jọ́ máa pín bẹ́ẹ̀ ìwọ obìnrin tó níwọ evangelist tó níwọ usher ẹni láti tètè lọ clear church òòdọ́ kọ́kọ́ tó kúrò lé kò súre fún ẹ èpè ló máa gbé èpè ló gbé lọ church ò para ẹ mọ́ ó ti gbé ègún lọ church ẹjọ́ máa pín ni obìnrin tó dó tó fẹ́ dú ẹ láàárọ̀ ọjọ́ Sunday To doko tó lọ sí church tó fi àdúrà tó sóúnjẹ fún ẹ to jẹun To tún fi àdúrà tiẹ̀ lọ definitely definitely tó de dénú church inú obìnrin ya á dùn àdúrà tó bá ṣe fún àwọn ará àjọ gẹ́gẹ́ bí blessing ya go round Injo tó bá dẹ̀ gbè pé gbogbo yín náà lẹ́jọ́ máa pín pè so ìwọ ọkùnrin tíyàwó ẹ wá bá mi tó do fọ́dún méjì tó wá rókò yàbòyàbò okó agbọmọlà tó wá ní olọfẹjọ́ mi sùn Ọlọ́run èmi gan ti kọ́kọ́ fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run náà torí o fail in your responsibility kémi gan tó wá okó fún ẹni tó òdo mo ti fi ẹjọ́ ẹ̀sùn Ọlọ́run torí ìwọ ló fail ìwọ obìnrin náà tí o sọ pé o gba Sunday school teacher tó kó ọkọ lè mọ́jú tí ẹ ro ọkọ mọ́jú tó wá ní o lọ chọ́ọ̀chì bíbélì ní pa ẹsẹ̀ rẹ mọ́ para rẹ mọ́ nígbà tí wọ́n bá ń lọlé olúwa lára ìpamọ́ ni pé kó múnú ọkọ̀ dùn nílé kó tó lọ lára ìpamọ́ ni wípé kó múnú ìyàwó ẹ dùn kó tó lọ òbò lè máa sunkún lábẹ́ ìyàwó ẹ kó ló lọ ṣàdúrà ní chọ́ọ̀chì kó lè gbà oko tó bá le tí ò bá rọ̀ ó ń sunkún ni omijé ń jọ lójú ẹ̀ ẹ rí i pé tí oko bá le tán a máa ní precom ó ti ń prepare pé ó fẹ́ dóbò precom yẹn ó máa ó ó ó ó fi ààlà sí àárín ìtọ̀ àti àti spam tó ọkùnrin máa dà tó bá fẹ́ dóbò ni tí okó bá le tó máa ń yọmi lójú ni ó ń ni tó o bá jẹ́ kó sunkún yẹn délẹ̀ tó o doko tó lọ chọ́ọ̀chì èèpè ló gbé lọ chọ́ọ̀chì ò pa ẹnu ẹ ò para ẹ mọ́ gbogbo yín jọ máa jọ máa kún èpè ni òun ni mo ṣe sọ wípé àìmọye ẹlòmíì tó gbé tó gbé ṣòro kan lọ tó jẹ́ pé ìṣòro márùn-ún ló gbé bọ̀ ní chọ́ọ̀chì torí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́jọ wà ní chọ́ọ̀chì ah èpè pọ̀ èpè pọ̀ o bá ti gbé lọ tí omijé bá ti wà lórí okó tó ti sunkún kó o tó lọ church àdúrà ẹ ò lè gbà o àwọn tẹ dẹjọ wà ń bẹ náà wọ́n ní tẹlẹsẹ bá ń jìyà olódodo afarapa ń bẹ àwọn tẹjọ wà ń bẹ ń jọ yẹn wọ́n afarakọ èpè tí okó yẹn bá gbé ẹ̀ṣẹ̀ bí òbó bá ń ṣomijé lójú tó fẹ́ dóko tó níwọ olùṣọ́ ọjọ́ Sunday ní obìnrin tó láṣẹ lé lórí tó wá ní ìwọ olùṣọ́ ò lè do obìnrin tó o láṣẹ ló lórí tó wá ní ìwọ olùṣọ́ òun lọ ṣọ́ọ̀ṣì ò ní do torí pé kò tọ̀nà òbò yẹn omijé òbò yẹn ò ní jẹ́ kádùúrà ẹ̀ ó gbà ń jọ yẹn omijé tí ó ń ṣẹlẹ̀ tó ń ṣẹ́ lójú òbò ò ní jẹ́ kádùúrà ẹ̀ ó gbà ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń mú oko olóbò ẹ̀ ní gbájúmọ́ tìyín o èyí tó yẹ kẹ́ ẹ rán lórí ọ̀rọ̀ ayé yín ẹ̀ ní ràn o títí màdékà máa fi gbére wá bá yín tó máa dé ó máa dé yín ó máa dé bá yín níbi tẹ́ ti ń rojọ́ yín ká TNT á dé bá yín níbi tẹ́ ti ń jú gọ́ọ̀mù nínú chọ́ọ̀chì á dé bá yín níbi tẹ́ ti ń lo fóònù wọ́n á ya gbé orí ayọ̀ yín padà èyí tó yẹ kẹ́ ẹ láyé yín ẹ gbájúmọ́ láyé yín ẹ gbájúmọ́ láyé yín tẹ́ bá wà nínú church ẹ pàápàá ẹ̀yin tẹ́ ń wọ ọṣọ ògùn wà ẹ wu ìwà aṣọ tẹ́ ẹ wọ̀ throughout the period tẹ́ máa fi wọ aṣọ yẹn nínú church àwọn ìwà tẹ́ ẹ lè wù níwájú máníjà yín ẹ yé wù ú mọ́ nínú ilé ìjọsìn ẹ lè lo fóònù níwájú máníjà yín ẹ lè chew gum níwájú máníjà yín ẹ iṣẹ́ tí mo ṣe irun mi irun wa ò gbúdọ̀ kàn wá ní ṣóldà títí dọ̀la iṣẹ́ tí mò ń ṣe ń sìn irun wa ò gbúdọ̀ kàn wá ní ṣọ́ọ̀tì láti fóòdù ẹ̀ ni tó bá jẹ́ pé ọgbà mental health patient ló ti ń ṣiṣẹ́ o ò ní darun ẹ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí máa wà nínú ṣọ́ọ̀ṣì ọlọ́run ọba ẹ gbàgbé nípa pentikosta ẹ̀yin tẹ́ bá wọṣọ aṣọ ògùn wà bó ṣe ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe ṣe kò sẹ́ni tó fẹ́ rí stáìlì irun tó ṣe ẹ kó sì dànù ẹ borun yín ẹ kó farun yín níwájú olódùmarè ẹ máa ẹ máa ìmí máa gbé fìlà sáàrin bí ẹ̀yin lè máa máa mú ẹ yàtọ̀ sáwọn tó wà lórí okó àtòbo platform mi ẹ máa gbé fìlà sílẹ̀ sáàrin bí wọ́n dẹ̀ ní àwọn màlẹ́kà ò kí ń láìkí irun orí obìnrin wọn láìkọ́ máa rí kó expose wọ́n bá gbọ́mọdé tán rí tó múra bí aláṣẹ́wó wọ́n ya gbọ́mọ wọn padà wọ́n bá gbére ayọ̀dé tán rí tó múra bí kakunakuna wọ́n ya gbé padà. ẹ̀yin lè máa máa sọ̀rọ̀ fún èmi mo ní wòlíì gan lèmi fúnra mi ọ̀pọ̀lọpọ̀ yín tí n bá lọ sí church kan lọ wàásù láì lo bíbélì ọlọ́run ẹ máa gíìfù láìfù yín fún ọlọ́run lẹ́ẹ̀kejì torí ọ̀pọ̀lọpọ̀ yín church go wà nìyín ẹ níbẹ̀rù ọlọ́run ẹ̀mí ọlọ́run ò gbénu yín tí n bá gbé máìkì wá sùn ẹ máa gíìfù láìfù yín lẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé ìtẹ́ ṣe ń ṣe látẹ̀yìn òṣì lẹ́ ń ṣe. ẹ mọ̀ pé òṣì lẹ́ ń ṣe ẹ máa wà níwájú ọba tó lè gba yín kí ẹnu yín wọ́ sẹ́gbẹ́ tẹ́ ẹ máa máa jẹ gọ́ọ̀mù. ẹ máa wà nínú iwájú ọlọ́run á máa ṣèwàásù ẹ máa wà lórí fóònù ẹ ń ṣe snapchat ẹ̀yin yẹn lẹ máa wá wàásù fẹ́mi ẹ wá wàásù fẹ́mi tẹ́ ń ṣe snapchat nígbà tí wàásù ń lọ lọ́wọ́ tẹ́ ń yára yín nígbà tí wàásù ń lọ lọ́wọ́ ẹ̀yin yẹn lẹ máa wá ẹ̀yin lẹ máa wàásù fẹ́mi èmi ò ní ṣerú ẹ̀ àwa tá a wọṣọ ara àwọn ìwà kan wà táwa lè wù tẹ́yìn tẹ́ ẹ wọṣọ ìgúnwà ẹ já rí lára yín ẹ̀yin tẹ́ bá máa wàásù fún mi ẹ tiẹ̀ jẹ́ kí n rí wàásù yẹn lára yín ẹ̀yin lẹ fẹ́ mọ́kó mọ́bò ẹ̀yin tẹ́ fi ọkọ yín sílẹ̀ nínú ìbànújẹ́ ńlé ẹ̀yin tẹ́ respect ọkọ ẹ̀yin tẹ́ ní kọ́kọ́ má kú nígbà tí ọkọ bá ń ṣomijé lójú ẹ̀yin tẹ́ ní kíyàwó má kú nígbà tí òbu ẹ bá ń sunkún ọkọ lẹ wá fẹ́ wàásù fẹ́mi. ẹ̀yin tọkọ bá sọ̀kọ tẹ máa fún ní márùn ẹ fẹ́ wàásù fẹ́mi ẹ̀yin tẹ́ kí fẹ́ rí iye ọkọ tẹ́ ń fẹ́ rí ọbí ọkọ ẹ̀yin tẹ́ kí fẹ́ rí ọ̀rẹ́ ọkọ ẹ̀yin tí gbéraga ti bàgbé sí ayé yín jẹ́ tẹ́ ẹ̀ ná ní ọkùnrin ẹ̀ ná ní ẹni tó wà nílé yín gbogbo nǹkan tó náà ní àṣẹ tó pa lórí ọkùnrin kò sí tẹ́ ẹ mú ṣẹ́ ń bẹ̀ ẹ̀yin lẹ fẹ́ wàásù fẹ́mi ẹ lọ bèrè lọ́wọ́ pátánà mi kẹ tó wá wàásù fún mi ẹ̀yin wo ẹ̀yin lẹ ń wàásù fẹ́mi ó kó àtòbò lórí pláfọ́ọ̀mù yìí mo máa ṣe tí máa fi kú ni gbogbo ìwọ ọkùnrin tó bá ti fail in your responsibility wọ́n ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo àwọn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lórí àjàgà mi rọrùn òrùn mi fúyẹ́ okó wà ńlẹ̀ tó pọ̀ gbogbo àwọn òbò tó ń ṣomijé ojú àwọn òbò tó ń sunkún okó gbogbo àwọn okó tó ń gbọnmi lójú àwọn okó tẹ ẹ máa ń filẹ̀ láàárọ̀ kùtùkùtù tẹ bá lẹ lọ sí chọọchì ẹ lọ ṣe Sunday school teacher tí ẹpọn á máa ru ọkùnrin tí wọ́n dẹ̀ ní kẹ́ pa ara yín mọ́ kẹ́ tó kẹ́ bí wọ́n bá ń lọ sílé olúwa ara yín ti túká ó ti já pẹ́rẹpẹ̀rẹ kẹ́ tó wọnú chọ́ọ̀chì ẹ lọ kó ti yín bá àwọn tó wà nù chọ́ọ̀chì ni ara yín ò wà intact kẹ́ tó wọnú chọ́ọ̀chì àdúrà yín gan kò gbà kẹ́ tó wọnú chọ́ọ̀chì ẹ tún máa lọ ẹ tún máa lọ fi ti yín kó bá àwọn tàdúrà wọn ń gbà ni. bí ẹ ṣe rò pé ọ̀rọ̀ okú àtòbò easy tó ó jẹ́ nǹkan tí ọlọ́run tọ́lọ́run ò ẹ fẹ́ sọ fún mi wípé nígbà tí dáfídì rí ọyàn àti ìdí ìyàwó ìráyà ẹ fẹ́ sọ pé ọlọ́run ò lè ṣí ọkàn ẹ̀ kó yí ọkàn ẹ̀ padà kó fi hatred rọ́pò love tó ní kó fi hatred rọ́pò ẹ̀ débi wípé kò tiẹ̀ ní sí lórí dáfídì láti pa ọkọ ẹ̀ òun lẹ fi máa mọ̀ pé agbára wà nínú òbò àtòkò ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ pé agbára wà nínú òbò àtòkò pé ó filẹ̀ torí ó ti rí pé tí ò bá dó obìnrin yẹn ah ó lè ya wèrè ọlọ́run dẹ̀ sì nífẹ̀ẹ́ kò fẹ́ kó yí lórí ó jẹ́ kó mú tojú ẹ̀ kúrò ń bẹ̀ ó dóbìnrin yẹn dáadáa àmọ́ fruit tó wá jáde ń bẹ̀ kò jẹ́ kí fruit yẹn survive ṣùgbọ́n ó filẹ̀ pé tara ẹ̀ yẹn o okó ẹ̀ tó le yẹn o ó ń láti wádẹ̀ torí ó mọ̀ pé tí okó bá ń sunkún tí ò bá rí òbòdó ó lè fa èpè jáde ó lè fa ikú ofile ojekodo bụ onye ojekodo ngbà odò tó to jade lati láti inú ẹ̀ ó yanjú ẹ̀ ṣùgbọ́n òbò yẹn ó do gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ kókó ọkọ yín máa sunkún kó máa ṣomijé lójú ẹ wá lọ sí church ẹlẹ́yin sunday school teacher ẹlẹ́yin choir master choir mistress ẹlẹ́yin akọrin ẹ̀yin tẹ́ ẹ̀ lè kọrin nílé ògo ọ̀rọ̀ orin yóò lè kọjá ibi tẹ́ ti ń kọ yẹn ẹ lè kọrin lẹ́nu bodè bàbá ní àkàsọ̀ keje lọ́rùn ẹ lè kọrin ní àkàsọ̀ àkọ́kọ́ torí pé orin tó yẹ kẹ́ kọ́kọ́ kọ ọ̀ríjínà oko ọ̀ríjínà orin tó yẹ kẹ́ kọ sórí oko láti jẹ́ kí omijé oko kó kó dá dúró ẹ̀ kọ́ oko ń ṣomijé ń sunkún ẹ̀ lẹ́ ń kọrin sílé ògo ilé ògo wo lẹ́ ń kọrin ẹ̀ lè wọlé ògo kì í ṣèpè. ẹ lè wọlé ògo orin yíyan ohun yín gan ò lè dùn mọ́ àwọn áńgẹ́lì létí ohun yín kò lè dùn mọ́ áńgẹ́lì kankan létí ohun yín máa ma sound bí ohun kọ̀ǹkọ̀ létí àwọn áńgẹ́lì ni ara yín náà ni kẹjọ máa kẹjọ máa jó nínú chọ́ọ̀chì torí pé ẹjọ́ máa jìyà yẹn ni tó bá ti fi okó dẹ̀ tó ti ń sunkún kó o tó jáde nínú chọ́ọ̀chì ìdílé èpò fẹ́ lọ o pa o, o mì pé o para ẹ mọ́ kó o tó kúrò kó o tó lọ sílé olúwa nìyẹn ara ẹ ti túká yàmàyàmà kó o tó lọlé olúwa ara ẹ túká ara ò wà intact kó o tó lọlé olúwa so o ti gbé ẹ̀ṣẹ̀ wọnú church yẹn ẹjọ́ gbogbo yíjọ máa pín bẹ́ẹ̀ ni so ẹ̀yin olùṣọ́ ẹ̀yin pásítọ̀ ẹ máa wàásù fáwọn ará àjọ yín lára ìpamọ́ kó o tó lọlé olúwa ní pé tí o kó ọkọ̀ ẹ bá ń sunkún láàárọ̀ tó fẹ́ dóbò kò bá àjà àárọ̀ ọjọ́ ìsinmi tí omijé bá ń ṣẹlẹ̀ lóko tí oko ti dìde tí ẹ̀pọ̀ ti dìde ó ń láti ó ń láti nu omijé ojú oko yẹn nù kó o tó pa lára pé kó o para ẹ̀ mọ́ ló wà. tó o bá ti nu omijé oko yẹn nù bó o bá lọ sí jọ wèrè you need Jesus ṣé wọ́n ní Jesus ṣé wọ́n ní Jesus ara ẹ̀yin tá à ń sọ jẹ́ kí n rí ẹ ẹ jọ̀ọ́ ẹ mi fi comment abẹ́ comment yẹn wèrè you need Jesus ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan. ok mi ò rí comment yẹn tó o bá ti nu omijé okó yẹn nù ó ti wà scattered kó tó lọ sílé olúwa ẹ̀dẹ̀jọ́ máa pinnu ẹ̀ ni Abi òbò tó ń ṣomijé òbò tó ń sunkún òbò tó ń ráhùn tó lanúlẹ̀ tó fẹ́ kó kẹwàá ní ẹ̀yin pásítọ̀ ẹ̀yin olùṣọ́ ẹ̀ lè dóòbò tí ẹ ní àṣẹ lórí ẹ̀ tẹ́ ẹ dẹ̀ rí wípé obìnrin tó bá fẹ́ dóbò tẹ́ ẹ̀ bá do tó bá fẹ́ dókó tẹ́ ẹ̀ bá do ara ẹ̀ máa ma gbọ̀n wìrìwìrì ni gbogbo ara máa máa rìn ní idán máa máa rẹ́ pépépé kò tiẹ̀ ń ṣe nínú òtútù yìí ẹ wá ní pé ẹ gbaṣẹ́ ẹ ní dokẹ́ tó lọ tẹ́ ẹ mọ̀ pé ìwẹ̀ ìyàsí mímọ́ wà jánábà wà wàláì kò àdúrà tó bá gbà ń jọ yẹn o ò lè gbàdúrà kó gbà gbogbo àwọn tó bá ń tọrọ ìbùkún jọ yẹn wọn ò lè rí torí àdúrà ẹ ò lè nọ sẹ́ni wí ẹ̀. àdúrà ẹ ò lè lọ sẹ́ni wí ẹ̀ kò gòkè tán àdúrà ẹ ògùn àkàsọ̀ àkọ́kọ́ ẹ̀yin lẹ fẹ́ wá máa mú lókólóbò tẹ fomi tẹ tó ń ṣomijé tẹ fòbólẹ̀ tó ń sunkún ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ ná ní ọkọ yín ẹ fẹ́ máa wàásù fẹ́mi a ti rí obìnrin tó bá wà nínú chọ́ọ̀chì tẹ́lẹ̀ tó bá ń dẹ gọ́ọ̀mù kí ni nǹkan tó fẹ́ fi kọ́ ọmọ kí ló fẹ́ fi kọ́kọ́ ó dẹ̀ ń jó àbí tó wà nínú chọ́ọ̀chì tó ń ṣe snapchat àbí tó wà nínú chọ́ọ̀chì tó ń make call àbí tó wà nínú chọ́ọ̀chì tó ń type tó ń ṣe message awítán ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lẹ́ ń fi ẹ ń fi fóònù ṣe bible ẹ ti ń tanra yín èmi sọ fún yín pé nígbà tèmi dára tí mo jẹ́ olùsìn tí mo ń lọ sí church èmi máa ń dìde tí n bá ti wà nínú church báyìí gbogbo àwọn tó bá bá mi wà nínú church kan mọ̀ wọ́n ní bóyá mò ń parọ́ tó bá fẹ́ wàásùn ọlọ́run mo fi sọ̀rọ̀ yìí wọ́n máa ti bá wà ní church àwọn èèyàn tiẹ̀ kí n bá mi du bible verse because kó tó pé mo ti ṣí mo dẹ̀ máa kà ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí Yorùbá já lẹ́nu mi mo máa kà síta màá tún lọ fún bible quiz màá tún gba ẹ̀bùn wálé fún church mi ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí Yorùbá dá lẹ́nu mi ọ̀pọ̀lọpọ̀ yín táìmù wàásù free time ni fún yín nínú church ẹ wá ládùúrà yín ò gbà bóyá táìmù tí wọ́n fi ṣe free time yẹn ní ògùn ẹ dé ìgbà yẹn náà gbé ògùn ẹ dé ìgbà yẹn náà gbé èsì ẹ dé wọn ò ní bẹ́ẹ̀ lórí ìjókòó o ti lọ ṣe kéńtà wọn ò ní bẹ́ẹ̀ lórí ìjókòó wọn bá bẹ́ẹ̀ lórí ìjókòó gan ò ń chaàtì lọ́wọ́ ni bọ́n bá bẹ́ẹ̀ lórí ìjókòó ò ń jẹ gọ́ọ̀mù lọ́wọ́ bọ́n bá tún wá bá ẹ tó ò chaàtì nínú ẹ ò ń gbèrò àti báyà Stella jà èrònú ẹ̀ ò dáa ọlọ́run ò ń gbé níbi rúdurùdu kẹ lọ jókòó jẹ́ kẹ kó sì dànù. ẹ yé máa wàásù fún mi mo sọ fún yín pé tí n bá ba yín tẹrẹ sí i ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ pé ó yẹ kẹ lọ fàájé yín lẹ́ẹ̀kejì fún ọlọ́run ọba ẹ̀ mọ̀ pé kẹ lọ jẹ́wọ́ kẹ lọ fi ayé yín fọlọ́dùmarè ọ̀pọ̀lọpọ̀ yín tí n bá ba yín tẹsẹ̀ sí nǹkan tẹ̀ ń tẹsẹ̀ sí ẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò tó bẹ́ẹ̀ kẹ́ lọ jókòó jẹ́ ẹ mọ náà tẹ̀ ń sìn oko tó ń sunkún ẹ fún ló ẹ fún ẹ fún ló bò irú yín lẹ máa lẹ lọ gbàdúrà àdúrà yín ò lè gbà oko tó ń ṣomijé lójú òbò tó ń sunkún ìyàwó ẹ ò kò rẹ́rìn-ín inú ẹ ò dùn sí ẹ oníwọ lọ sí church àdúrà ẹ ò lè gbà not only you only ní mo sọ pé alákòóbá ni yín gbogbo àwọn tẹ́ ẹ jọ wà church yẹn at that time èpè tí ìyàwó ṣẹ́ fún ẹ ó máa ràn ká ni gbogbo àwọn gbogbo àwọn tẹ́ ẹ jọ wà nínú church yẹn ìpayín keke ìrora tí ọkọ ẹ wa. tí inú ẹ ò dùn tó fi kúrò nílé látàrí pé òfun lóbòdò gbogbo ẹwọn tọjọ wà ń bẹ náà jọ máa kẹ́ lọ jókòó jẹ ẹ lọ jókòó jẹ ẹ má máa wá ẹ má máa tọwọ́ bọ̀ mí lẹ́nu torí tí n bá ní kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ wà lẹ́nu mi ẹ má máa tọwọ́ bọ̀ mí lẹ́nu o gbogbo ẹ̀yin kàkú yìí ní sọ̀jú ràdàràdà gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí church tẹ́ ẹ̀ mọ́ Ọlọ́run tẹ́ ń sìn ẹ má lọ máa fi wáyé kó bá àwọn olùṣọ́ àti church kò ṣe kò ṣe church ni ò lágbára o kò ṣe pé àdúrà ò gbà nínú church kò síbi tí èèyàn ti gbàdúrà tí ò gbà o ẹ̀yin gangan lálákòóbá ara yín ẹ̀yin gangan ni ìwà tẹ́ ẹ̀ ń wù sí ọlọ́run ẹ̀ lè wù ẹ̀ lè wù ìwà tẹ́ ẹ̀ ń wù sí ọlọ́run ẹ̀ lè wù fún máníjà yín ìṣe tẹ́ ẹ̀ ń ṣe nínú ilé ọlọ́run ẹ̀ lè ṣe níbi iṣẹ́ yín ìrìn tẹ́ ẹ̀ ń rìn nínú ilé ọlọ́run ẹ̀ lè rìn níbi iṣẹ́ yín bíbélì nípa ara rẹ mọ́ nígbà tí wọ́n bá lọ sílé olúwa láti ilé yín ni ni kẹ́ ti gba àdúrà kẹ́ gba ire kẹ́ múnú ọkọ yín dùn bókó ẹ bá le bókó bá ń sunkún ẹ rẹ̀ lẹ́kún kẹ́ tó lọ bí òbó bá ń ṣomijé lójú ẹnu omijé yẹn nù kẹ́ tó lọ kí àdúrà yín lè gbà kí oore ọ̀fẹ́ lè flow tí àwọn tẹ́ẹ̀jọ tẹ́ẹ̀jọ jẹ́ olórí lórí ẹ̀ kẹ́ ẹ lè múre bọ̀ wálé ẹ bá dẹ̀ wà nínú church ẹ yé chew gum mọ́ ẹ yé lo phone kò dẹ̀ sí tẹ́ bá ti wà nínú church anytime lọ́lọ́run lè rìn kọjá anytime lọ́lọ́run lè rìn kọjá anytime ni ọlọ́run lè rìn kọjá ó lè jẹ́gbà tó ń wàásù ó lè jẹ́gbà tó ń ṣọpẹ́ ó lè jẹ́gbà tí wọ́n ń dán kọrin so ìwọ tó ti fi táìmù wàásù ṣe táìmù fóònù àti táìmù gist tó dẹ̀ ń tọrọ wọ́rọ́ ọlọ́run àwa pẹ́ ní bus stop arìndí o wàá pẹ́ kádùúrà ẹ̀ tó gbà wàá pẹ́ kí àdúrà ẹ̀ tó gbà torí o mọ̀gbà tí aláàánú máa gbé àánú ẹ̀ dé tó máa wá bá ẹ tí ò ní bá ẹ ní pípé. ẹ lọ jókòó jẹ mò ń bọ̀ wá ṣe ṣó o ẹni tó kó ti fà lóbò yarí àwọn okó yàbòyàbò àwọn okó tó máa ń fa èèyàn lóbò ya mò ń bọ̀ wá ṣe mo dẹ̀ máa ṣe ṣó lórí àwọn àwọn òbò àwọn àwọn òbò tó yẹ pé oko kì í lè wọ̀ tó máa ń trap oko àwọn òbò tó yẹ pé tó ń bá kì í ka tó yẹ pé tamper ò lè wọnú ẹ̀ àrùn ni o vaginismus ni ọ̀pọ̀lọpọ̀ ló ń kárì kíní káàkiri ṣùgbọ́n tí wọn ò mọ̀ pé wọ́n ni mò ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ then ẹ̀yin tẹ́ máa ń send message sí mi pé mother in law kinní kan mo ní mother in law kan bí báyìí ẹ̀yin mother in law òfò ẹ̀yin mother in law àjàràbùkà ìwọ mother in law tí ìyàwó ọmọ ẹ ti bí ọmọ méjì fún ọpọn ẹ tó wá wò pé ìyàwó ọmọ yẹn òun ṣe òun ló gbọmọ lọ́wọ́ ẹ tó wá dé stage pé pé òun lọ sórí òkè ó lọ ń ṣe àdúrà fún ìyàwó ọmọ ẹ against ìyàwó ọmọ ẹ picture yẹn wà ń bí o fídíò yẹn wà níbí ọmọ ẹ ló ń bà láyé jẹ ọmọ ẹ ọkùnrin ló ń bà láyé jẹ nítorí pé ẹ ṣe ẹ̀yin ò kí mọ spirituality of this world ìwọ ìwọ ìyá ọkọ tó ń gbé ìyàwó ọmọ tó ti bímọ fún ọmọ ẹ ṣépè ọmọ ẹ ló ń ṣépè fún ọmọ ẹ ni ò ní níláárí ò ń gbéyàwó ọmọ ẹ ṣépè o tún lọ to the extent ẹ pé o tún lọ sórí òkè lọ máa gbéyàwó ọmọ ẹ ṣépè tó ti bí ọkùnrin bí obìnrin fọmọ ẹ o wá ní kọmọ ẹ làlùyọ ọmọ tí ẹ ò lè làlùyọ tó bá yà ẹ ní lo star ọmọ yín ẹ ní lo gold ọmọ yín ẹ náà lo silver ọmọ yín ọmọ ẹ ò lè làlùyọ ara nǹkan tí aláìmọ̀kan yín máa fi ń ṣe rẹ̀ lójú ẹ̀yin ìyá ọkọ yìí tó lọ ń gbéyàwó ọmọ ẹ ṣépè tó ti bímọ fọmọ ẹ kò lè làlùyọ ọmọ ẹ ò lè làlùyọ ọmọ ẹ ò lè lálùyọ ẹ̀yin yọ ọkọ tí tí ọmọ bá ti pa ọmọ yín àti obìnrin pọ̀ tí wọ́n ti jọ dóra wọn débi pé wọ́n ti bímọ ẹ ní choice than to love ọmọbìnrin yẹn ẹ ní choice kó tiẹ̀ ṣẹ̀yìn àdúrà tẹ bá ń gbà fún ọmọ yín lẹ máa máa gbà fún ọmọ yẹn otherwise kò síbẹ̀ ṣe lè wá kọ́ tẹ bá wá fún ọmọ á ṣẹlẹ̀ sọmọ yín ọkùnrin yìí fayaluya ti wà ń bẹ̀ ẹ́ ẹ̀jẹ̀ ti pa wọ́n pọ̀ wọ́n ti jọ bímọ fúnra wọn. ẹ wọ́n ti jọ bímọ fúnra wọn o kò sí bó ṣe o tó bá ń ṣépè fún ọmọ obìnrin tó ti bímọ fún ọmọ ẹ ọkùnrin àbí tí ìyá ìyàwó ń ṣépè fún ọmọ ọkùnrin tí wọ́n ti jọ bímọ fúnra wọn èpè òkí èpè yẹn ò ní ṣe bó ṣe rí ó máa ṣe the other way ni tó bá ní kí ayé ọmọ ẹ ayé ìyàwó ọmọ ẹ bàjẹ́ báwo la ayé ọmọ tiẹ̀ go ò ní ṣe bàjẹ́ límọ́ báwo ni kásán ayé ọmọ ẹ náà máa bàjẹ́ torí wọ́n jọ ń bára wọn sùn wọ́n ti bímọ fúnra wọn tó bá ní kí ayé ìyàwó ọmọ ẹ bàjẹ́ ayé ọmọ ẹ ọkùnrin náà máa bàjẹ́ ẹ̀ tó bá dẹ̀ ní kí ayé ọkùn ọmọ ọkọ ọmọ ẹ bàjẹ́ ayé ìyàwó ọmọ tiẹ̀ tó jóbìnrin náà máa bàjẹ́ ìyá yìí ń sìn ó lóun lọ sí church orí òkè ló wà yìí o ó lọ sórí òkè ẹ máa ní ọlọ́run ò gbàdúrà yín kó lè gbọ́ ó lọ sórí òkè láti lọ gbàdúrà ìbàjẹ́ fúnyàn ẹ ó lọ sórí òkè láti lọ gbàdúrà pé kí ayé èèyàn bàjẹ́

ó lọ sí orí òkè a ní ẹ máa ń rí ọlọ́run fín ẹ ti rí ọlọ́run fín jù ó lọ sórí òkè ó lọ gbàrú àdúrà yìí lórí ìyàwó ọmọ ẹ ó wá sọ pé ayé ti ọmọ ẹ ọkùnrin máa da ń bọ́ ló ti ń ṣerú ẹ̀ ṣé ìyá ìyàwó yẹn ṣó máa fi ọmọ tiẹ̀ lẹ̀ kí ayé tiẹ̀ bàjẹ́ ni. ó wá láyé ọmọ tiẹ̀ máa da mi ò sí ní múdà ti ṣe ṣó lè nìjú eléyìí tí mo wá ṣe lọ mo máa padà wá níjọ́ Wednesday because tomorrow I won't be able to do show I'm going to work tomorrow and I have night show tomorrow so Wednesday a máa ṣe òbò tí ò òbò tí ò kì í gba oko wọlé àti oko yàbòyàbò gbogbo ẹni tí oko bá ti ya òbò ẹ̀ rí a máa gbé síta àwa sọ till Wednesday ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin ọkùnrin mo dẹ̀ máa ṣe coded gbogbo ẹ̀yin ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin ní London tẹ́ fẹ́ coded ẹ pè mí after this show mo láwọn ọkùnrin tó pọ̀ ẹ̀yin obìnrin ní Dallas ní Indianapolis ẹ pè mí after this show ẹ̀yin obìnrin ní London náà ẹ pè mí after this show ẹ̀yin tẹ́dẹ̀ ti wà ní orí coded ẹ máa jẹun lọ ẹ máa ṣeré yín lọ òtún ló máa ṣẹ̀wọ̀n rárẹ́ ẹni tí ò bá ti dóyàwó ẹ̀ dáadáa tí ò ti dó ọkọ ẹ̀ dáadáa ẹ máa ṣeré yín lọ ẹjọ́ lọ fẹjọ́ mi sọ Olódùmarè káwọ́ ẹni tó máa ṣèdájọ́ fún ire o ó dàbọ̀ sabarikolo dot com gbogbo ẹ̀yin ọkùnrin yẹn ẹ kọ́kọ́ lọ rẹ́gísítà ń bẹ̀ kẹ́ tó wá bá mi so èyí tó bá jóbìnrin nu yín tó o bá ti bóra jọ torí ọlọ́run má wàá bá mi o torí mo ti ní problem àti issue pẹ̀lú àwọn obìnrin tó ti bóra o ẹ má wàá bá mi o ire o ó dàbọ̀.